وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنني أشهر رمضان إن المغول يفضل 1438 أدو هجرة يا شو كتك أي أشهر نبو جون المغول ìgbọ̀dọ̀ 2017 miladiya ọ̀nálẹ̀ tàràtúwà ní kàdébì sọ́rọ̀tù bakara aya 258 ìgbìní akwà lójí aya 259 náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أما يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشرها ثم نكفوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير أو كالذي مر على قرية الله تبارك وتعالى يشبه لك lugbo aboku ma n nedo meji ọjọ́ ibi ma kejeji ọjọ́ lọ́jọ́ ojú ọkà ọjọ́ adúnwà alèdí mara alakọrìà ẹnẹ̀kì ṣíyàwó wà lè gúfẹ̀ òdú ihe ogidẹ́kì wà lè gọ́dí wòhí ẹ̀kọ́wẹ́tún alàorúṣìhà ihe ogidẹ́ ìṣẹ̀dójí lánẹ̀ máa kìnnẹ̀ sáwíyà yà ní ìmúdi aláṣẹ ẹnẹ̀kì àdúró dọ́gẹ̀ aláhùrú sí ha ìṣẹ̀wánẹ̀ oyún òdòdó gidé ohun ṣẹ̀wánẹ̀ agbámú orúṣì sí àmì agbámú rẹ̀ yáà ni àmà agbámú ṣẹ̀wánẹ̀ onígbònùgbò oyún dúgidé òṣẹ̀gúrọ́ ẹ̀háwíyẹ̀tẹ̀ aláhùrú sí ha amunyi kide hiwolɛtsɛ wulɔ olugonuge hiwolɛtsɛ tsalatsi efe wo bɔ kuma ali wɔ dogo ɖe etsi fe wo bɛtulimɛkiri bɛtulimɛkiri si ehe wòlɛ ma ali o ŋutsi fe wo esi do dza jerusalem ehe wòlɛ mu da alatsɛ mami ma ali ma ɛni hin ihe ẹnẹlẹ́ṣì òzèrù máa dúdún òzèrù gẹ́gẹ́ iṣẹ́ nẹ́ka ìṣẹ́ pé a máa bá pa lílé ẹgbàzámẹ̀ nílẹ̀ ẹni ohun gẹ́gẹ́ ìmúdanágbó yọ̀nyọ̀nyọ̀ ìmúdògó yóò pẹ́ alẹ́jọ́ pé hùn ìṣànágbódá ọmọdọ́gbọ̀n méjì nìṣe ohun ìwé fèrò ó yá nà ile ka kini ife ogide ka ma chaju ami ku ma chaju achira ayi ma ye ole dala che amune amune ya nejo unyi tẹ wulote enwe yo dungo kada ne to ene gi awa ku ya bihi ogide gi bihi ogulo den gwan tiki vol ya ohun se ni ma doka ọ̀nà lẹ́pẹ́lẹ̀ ìdí àbọ́kọ̀ ọjọ́ ọdọ́fẹ́ wọ́n máa kùmà jọ fẹ́ ó yá ní ilẹ̀ ìkàbádíá dábàlùkùmà dùwá ìfọ̀ tákàdá olùká máa dọ̀ bókù náà tọ́ máa ní ẹni gidẹ́ bókù náà ìmújà káàbíhì ògidẹ́ ma ìyàmúnẹ̀ pa ìyàmúyígúlọ́ ó kú ma ìmọ̀ ń gújú onwe ni gide kuma da uzero nwa da onye wa lifi ogide ka e ogide ingo iwe ingo da jige anna yuhi lahu hadhihi anna yuhi hadhihi lahu ba'da mutiha hi abo yada bi ngode we da jile de alike ke ma bobo gani ama de o we da jile allah akbar allah gide gi kai fa amatahu allah mi'ata amin taka lahu mọ́hun ló pa ọdọ́ ìdèlíkà ọjọ́ àkílẹ̀ wọ́kẹ́ lè kú wọ́kẹ́ dá òtẹ̀hún ká lẹ́kẹ́sí ẹ̀dọ̀ akéje yóò yóò páyé mẹ́kù sọ́jọ́ lè kú ikú kò máa kí kú ìyà lẹ́kẹ́sí kaníkaní ní ìlẹ̀kú jẹ́sí ẹ̀rẹ̀ kọjọ́ ọdọ̀ dàún ìlẹ̀kú ibi tafsir bọ́n kẹsìrì máa ń nihin màdúwá kaginihin ẹnẹ kẹlẹ ọmọ ọdọgbọ méjì nìṣí ẹgbà kọjú àwọn àwọn ọmọ ọdọgbọ méjì ọmọ ọmọ ọdọ ìdèlíkà ọmọ ọmọdọmọ ọdọ ìdèlíkà nyọdọgwu ọmọ ọmọ ewu ọmọ ọmọ kòun bíi. wabalaga bunu ibnihi tis'ina aju ehun tọmọ dọgbọ mẹlẹ abọjú àwọn ọmọ òun ọdún kọ ọmọ akọ mẹhùn bí múdòwúyò ọmọ òun àmúdòwúyò lọmọ àwọn múdanágbó aju ohun múdanágbó òun àsòkóbíà òun ibùnú kẹfì òun yàá yanihi wa an shadani bihi ba'du shu'ara yani wala meleba taka ba abuka amma mokuma shama kili ene kamele mola ledu kili waswadda ra'su shaba waswadda ra'su shab min min qabl ibnihi wa min qablihi ibn ibnihi fa huwa akbar yara annahu shaykhan yadubbu ala asa ولهيته سوداء والرأس أشعره وما لابنه حبل ولا فضل قوة يقوم كما يمشي الصغير فيعثره وأمر ابنه أربعون عمرها ولابن ابنه في الناس تسئين غبر يونكي كما جاكيني ملي وسود راس الشاب ọmọ kóbi àwọn ilójú ilójú ọmọ kóbi àmúdé dúdú min kọbùl ìbìníhìn ومن قبله ابن ابنه فهو أكبر أو ميون كون ما يوم أكو ميون بي أبيلي أمره يو أموي أشكوبيا يرى أنه شيخا يدب على عصا ولهيته سوداء والرأس أشعره òun gẹ̀dẹ́ iṣẹ́ ìkànnì ìmúdanágbómẹ̀ ìyàwó yọ́pàá ìlàgbà ọmọdé dúdú oge mi loji ngunu iloji ngunu gunugu on ya ngo cheri da ege on ki wonyo kwa yi e. ki chobu yuta la le yi ki chana guta la le yi e to ataki bi um on wa no ate kalakala kala ta la la rula la le o mu da mu na gume ene ma kai e, ataki de egba ko yodo un kwa yi e. isomodo ogbo meji egba ko yodo kwa na yi iya oyo na le yo modo ogbo meji le ọmọ-ihun kì í ṣọmọdún ogó ẹ̀bàlẹ̀ ọdọ́dìlí káẹ́kù nkúta ní ọmọ-ihun ọdọ́dìlí kalẹ̀ ṣe máa yún ọmọ-ihun mú dọ́dọ́dìlí yọmọdún ogó mẹ́ ohun àkọ́ anábá yọ ọdọ́bọ̀ méjì ń kùn ṣẹlẹ̀ àṣẹkọ́dá abọ́yọ́kẹ́ atachukubia ọmọ àtanagú tọ ata òun ayé abòyí ma nágbó mọ́ ma ọmọ abòyí ma ta mọ́ máa tíhùn òun kìí ọmọ kìtàkàtà nágbó yà abòyí ma ta máa tíhùn bàbá yàdọ́ yàdọ́ mọ̀kóbi àtìtá láti kìtàkàtà ń pọ̀ bàbá yàdọ́ ọmọkóbi èyí òun àbòdún yálùkọ́ tó rọ́ mẹ́rùn rẹ̀ ama leju uche kuma tuba kuma ko ma ne kingo ko ge ya bu nyimo wujo mo uche ni tuba ga ko uche ko ayo eta ki kwemi kinya na ogola kinya de ole o nka che ka wonyo pa so imo ye ko ge ni abu nyimo wujo mo ohun ya abu nyimo ata ma so ibn kathir yani hapu ne bale e wo gede cha se nchi nene kale ni aboja davide wo idaji le ngojo

ọ̀nà alẹ́kùn ẹwé mi rẹ̀ rẹ̀ awọ́bàdọ̀ ayọ̀ bẹ̀rẹ̀ kàkí ní ìyàjọ ọyọ́ kàpàtán because ẹgbà ìwájà ohun màdúpa yìí ẹgbà kíkọ́ alẹ́ àṣẹgbà kóòlù amẹ́rìtù yánẹ̀ yìí ni ẹ má tọ̀ ọ̀nà alẹ́ òun ẹwà ní ẹ àmúdì wáyé yìí ni aláwùtà aláìní tọ̀ bẹ́lẹ̀ bí sàmì àtà àmì ìṣàǹkẹ̀kà ẹ̀yìn fanzur ila ta'amika ẹnlọ dàkẹ́ gù jẹun wẹ́kẹ̀ ní àìkò wà ṣàrábìkà kẹ́ àgómi wẹ́kẹ̀ wọ́n ní àìkò lẹ́mìẹ̀tẹ̀ sẹ́nà àì lẹ́mìẹ̀tẹ̀ ọ̀yà nínú ṣe òyẹ̀wẹ́lẹ́ kábàárí dà sí yìí nínú àti nìkan dùn gẹ́gà kẹun gún àníkẹ́ ṣe yìí ẹ̀jọ́ dọ́ọ̀dìlé mi omi ṣáyẹ̀wẹ́kẹ̀ ní anákúnákọ́ àmì débìnìwẹ́kẹ̀ ní a máa kà ní máa lù gùrásà

keefanu nchizu ha ọ na ka akụgbogbo gide kwane dagole yi anya akụgbogbo na ụka mtakwane omune mtakwane makpa adị amako dị imudogbogbo ya ga aga dago skeleto skeleto zaki anya chike summa nekto ha lahama taka dabi mọrịa ladu amụda abụ eji ewe ya dịra kwumie daji na-erere lele rakumi ngire zaki ngine zaki ngini ugu ngini kwane ni de ngini de ngini de ugu ba de skala to ugu nyanga na la kwa buma pe zaki ya ugu pamo inna allahu akbar wa qala walamma tabayyana lahu abi ko de ngona ko yo kolo ile ọmọlá akẹlẹ ń ìgbà kàkíní aburú kéwò kéwò kúkàdé ọjọ́ ní kéde ọ̀lẹ́dájí yẹ́wò mistake ní ṣe ẹgbà kí tẹ́ni ní ọjọ́ ẹgbà hey ọjọ́ adé wòye dájí ọjọ́ ní kéde wòye dájí mistake ní ṣe yìí mistake ń ìmà mẹ́ ẹni àlẹ́mù ọmọ màkẹ́mẹ́ análáha alákùnlé ṣe وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصقهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم النبي صلى الله عليه وسلم عينه نحن أحق بالشك من إبراهيم ṣẹ́nkù máa kọ̀ọ̀lá ọjọ́ òkú àni ọjọ́ nàbá àwọn àìtùpẹ̀ ká wọ́n ṣẹ̀dọ̀ méjì tàní ibrahim àlèdè àwọn àtùpẹ̀ ṣẹ̀dọ̀ méjì jùlẹ̀ yìí ṣẹ́nkà ní ibrahim ayẹ̀dọ̀ méjì ṣe orí ọ̀la ọjọ́ ọkọ̀ ànàbá àwàtí kìí ṣẹ̀dọ̀ méjì sílẹ̀ torí wà ní ibrahim ayẹ́ ni ari ni kẹfà tó hì ní mọ́ta ọjọ́ múdùmùmí ọ̀nà kẹ́dùn ní dájí kọ́ ànàbíta amókú ní alùpẹ̀ kó má dájí lẹ́yìn múdùmùmí ta takaláhù yẹ́ ni awàlẹ̀m tó mi yẹ́nwó ẹkẹ́dọ̀ ní bá kàkà ní kẹ́ṣe ní bá kọ́ ọ̀la yẹ́ ni ìbẹ̀lá òkẹ́dọ̀ ní kàkẹ́ ní kẹ́ṣe gbóó

oye wa mi dungu mi kpala alukɛ ya do do ne daji le yi wala lɛ kika ŋɔ yɔ yɛlɛ yɔ dungu mi alahu yɛ ni awa lɛm tu mi yɛŋa je kpa bo ɛta lɛ kɛ do do ka kuna do ne daji ne ba kpala alahu yɛ ni bɛl aa ibrahim yɛ ni bɛla oyɔ yɛ walakina ma ali yɛ tuma ina kɔli yɛ dɔmi ito ko o kete kala ɔjɛ akitɔ ida lɛ ba mɛ kɔɔ pratikalo ŋa ya do ŋɛ kɛ fakuz arba'ata min at-tayri amewe mele ngenyamu chonke kwa mewe mele gidaimu fasurhunna ilayka fasurhunna ilayka ma mewe mele gidai au ma doa ubiwe amali meche shalma se holamari oya mewe mele kan ibrahim ado mujahid kwa ikrima inhi o ketebe hamamatu nye hamaa hamamatu tu ne shamanetu a hamamatu ma eh, tu o ketebe ne caman na tunu hamaa ma tu na kanye hamaa hamamatu eh, eh. tunu wadikan manye wee kuma o ketebe ni dik a bee ka e no onse gi yaala li ka o ka ka ikọ amma mẹ́tọ̀ kẹsẹ̀bẹ̀ man díkùn àikọ wà tawusan man yẹ wọ́n ikú máa dọ́ra kìíní tawus òun ṣe wọ́n ikú mẹ́tùmáṣá nù tílì òtílì ń ṣe ajíjì gbọ́lọ́gbọ́lọ́gbọ́lọ́ òtílì ń àti àti kọ́lọ̀ ìpípa abẹnẹkẹ́bì agbánukú wọ̀gùrábàn ma yẹ wọ́n ikú ṣe adáàlì kẹba ẹwà náà kẹba àtẹ́rún tí ó yà náà kẹbẹ̀ dúdú lójíun ọ̀ntákàlámà tó agbánù okú máa ń tákàlámà àmẹ́rẹ mẹ́lẹ̀ ẹ̀dẹ̀ ọ̀kẹ́tẹ́bẹ̀ dúnyí àìkọ́ dúnyí agbánù okú dóko tákàlámà àdóko àmẹ́rẹ mẹ́lẹ̀ kẹ́dẹ́ ọmọ àkíní àníbìbrahim torí kí hùmámú

iye lama mis nyo lama iye wema koda manyo lama iye amenge huma koda manyo lama elale iu koda dama kwa kushaka iu do do do do do wene kwa ma ko ma, ma dengi do woi e udo abana leki kuda make mani ki makwero ele ki chela aiko megi chie takalama megi chie oketebegen kore la eke gegi ni dama yo lama idudun dama yo lama idedu dama yo lama yin tumaja ala la kulli jibali minhunna juz'a ujuwo elale e ujuwe e butiki am kuyomo e ujuwe e bupe am kuyomo e ujuwe e bupe am kuyomo mu na bi be bo ene taje la gide an ibrahima ye la bu wa o mewe mele ya don ene ojo bụ chaba yo wela le Allahu yana to madawhun dumo mu gen yati na ka saya ena dumo mu eliku ma nu lewi kere ma na kere be erere la ni Ibrahim asine dumo okajabe we ko no ye igboru kere le du emi abaju le du emi elo ketabe la gbodu ki jojo jojo jojo Allah mu kode oketabe awa oji doge to doju do wa de Ibrahim abun ya wa oji dogen eh waja ala kulli ta'irin yaji'u ewele iwangene na wa kiki ya wa kiki liyakhudha ra'sahu kibujin alladhi fi yadi ibrahim alayhi salam ujun kido ibrahim ay kada ba wala go uji don ani ibrahim amujun kido ngidu imudu kadun imejeju imejeju ya chine ujinelo agbanu ko gwedege gbonuke da na wa ba yoyi ngunu gunu gu pirire mara ka ka dane ya mi ye ya lula mi ye ya wa ibrahim amojiru kadun isane ole mu wili ai ko gele ni wa enwe takalama o gele ni wa ani ibrahim agugugu alkene ne amojiru ba kuma wu kuma lo eni wa alam o ya kini wa ani ibrahim e makeu

ينفقون أموالهم في سبيل الله كمثال حبة مثل, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لبيت يشاء والله واسع عليم ìtàlà ánú iṣu ẹ̀wà náà na ẹnikẹ́ lólú ẹnikẹ́ múdá aka òun ní gẹ́dẹ̀ olóbọ̀ tẹ́ni mẹ́sàlù lè dínà yóò fi kú na fi sàbílì láàáì ojí ọjọ́ ìyọkàn ìmọ́kàn òdó ìmúrú ṣẹ́nkú ní ẹnikẹ mọ́kànlú kí múlù ṣàti kò tó dí ọjọ́ ojú ẹnẹlẹ́ kẹmẹ́tẹ̀lì habbetin lábínà àkójú ẹ̀yẹ ẹ̀họ́ àbá ẹ̀yẹ ẹ̀họ́ ẹ̀họ́ ka ambatet ẹ̀tójíun sẹ́bà sẹ́nàbìn ìmúdẹ̀ ya mẹ́bí ya ya akpa ekwomado akpa grik igi muda grik gị chebe a iniki mọma melu olugededa ọma ọma ọma ọma ya nwala ụjọ enwe na-achị nwe na-achị ji akpanye ụgbọalụ enwedabi nwe na omune ọjọ aki n'ime n'iyi enwe ihe ụka kwụmadụ e gbe ki etu ji n'ee ambede saba sanabi etoji mebi onginai etoji mebi gide ba fi kulli sumbulatin etoji edu gide hun ba mi atu habba onwa no onwa no mai delika tude etoji won tu yoji won mada ege pe ki ayo oji gidola won tu yoji won ma gidola won tudo lu yi won ma ngade ẹ̀pẹ́ kéde ní kí dágún kí anú mẹ́lẹ̀ lú ọ̀hà ló kéde àbẹ́mjọ gẹ́lẹ́ ó kàdọ́ ọmọ ẹ̀pẹ́ àgíríkì òun gbégbé èèyàn ló ó yí oúnjẹ àrídọ́ha ń eh ábí alè dàkà rẹ̀ ójìgú ójìgú ójìgú ójìgú ójìgú ọjọ́ àkíní ẹ̀pẹ̀tẹ̀pẹ̀ ọkà ẹ̀kú jí ni ọkà yọma mi ibine abẹ́kọ́ka e mi ibine amẹ́ngẹ́hí ọgọ́nẹ́ lọ́jọ́ àkíní ẹ̀ngẹ́hí ọkà mi ibine ọgọ́lẹ́wùn ìdúwé ẹnẹkẹ́ adẹ́kọ́ ṣàtìkù fi sẹ́bí lílá ọgọ́lẹ́wùn ìdúwé ọ̀hún dẹ́ fi kúlì tún búlẹ̀tìn ẹ̀tọ́ yí dú mi àtúhàbà òun à nọ́ọ̀mà ìdèlíkà ẹ̀tọ́ yí dú nọ́ọ̀mà ka. tọ ilẹ̀ mú ŋà kíní ẹ̀wọ̀n ẹ̀họ́ kàkẹ́dù gbẹ̀yì ìlẹ̀kẹ̀ jẹ́ kọ́lá ŋà bá yọ ìsì ilẹ̀ ònú ilẹ̀ ìdèlí méèbí torí ẹ̀tọ́jú méèbí yìí nẹ́yìn ẹ̀tọ́jú dúró ọmọ kó dàmọ́ ilẹ̀ ẹ̀nẹ́ ẹ̀họ́ alùpùpù má lè wallahu yudhaifu liman yasha allah ya ya ngobu e to ngene ngori juta allah wa ngobu to ngene ngori ju wallahu wasi'un alim allah nabe enabe un ini nomen un go ngoche nabe e un dukine ogene lengo un go abdullahi bin masud radiyallahu ta'ala anhu yemi mun so biye kinihi inna allah azza wa jalla ja'ala hasrata ibn adam bi ashri oma ni adam ayi yo megwa iye yo ka olada megwa ila sabai mi'a dha en eh, yo le ma bu te olada un ma olada un ma to ti

abudu kuma ja gbọ́ àjì kuma ja nẹjọ́ ìtẹ̀sírì kura nẹjọ́ bá mẹjọ́ pàkúṣáká ọlá mẹyọ́ la yọ yìí ìmádà alẹ́ níbẹ̀ aka mẹ́mí kakó kalẹ̀ pàkúṣáká ó ń gbùrùgbò ẹjì kẹwàá nẹ̀ gabẹ́ lùbì aló ẹjì kẹwàá ka lùbì aló ó ń gbùrùgbò ẹdọ́n òbítẹ̀rẹ̀ kàmútẹ́gí náà ṣe kẹ́nu ìwà àkùnmádù kọlá ìwọ̀n tó mọ́gẹ̀ ẹlùkọlọ yọ aláhùnmí kí ilé àkó wọ́wọ́wọ́wọ́tẹ́ ìṣàgédà sí ìjẹ́dà sí kíwà nìká òkínà tọ́lá na yọ ẹwà anyị. ẹ̀dà sí àwọ̀mọ́ná tọ́lá yìí tákẹ́ná tí nínú ẹgbàájọ́ mẹ́ ẹgbàájọ́ mẹ́ kìdá lọ́jọ́ ẹni góòlù kíkà àléjì àléjì tẹ́ ńlá hàn jẹ́nu abúrúkú nẹ̀nù pàákàdé mọ̀ àti ẹnẹ̀ ìgbọ́gá ẹmàgé ìgbọ́gẹ́ abẹ́bà ágbẹ̀rẹ̀ abẹ́nà àti bókùn mà gbọ́gá àléjì tí a wò mọ́ lánà òbí àná ẹ̀ta kà dìskọ́bà káàmà àléjì àdédọ̀ bàtà ń tòlù pákó dàtí ẹgá bí òun bọ̀ tòtò yóò dàtí kì ọ́ ṣẹ́nkó náà jí kí á dáhó ní kínú wàláhì tẹ́ alẹ́jì jí kíkò dáhó ma kọ́jọ́kọ́ bàbá ẹ̀hùn náà ti òjẹun ṣe lè mẹ́bá lè ní ẹ̀líjálí ebi ohun yà pẹ́ àdọ́la kẹjẹ a máa ojú ọ̀lùpọ̀ ojú ọ̀gẹ̀dẹ̀ kọjọ́ àkọmá jẹun ní òun yẹ́ tara lè mẹ́bá jẹun ní ṣàkà tó kún ẹ̀lẹ́ túgbò kẹta kẹbẹ̀ tó igbélé bá ẹ̀dẹ́ àlẹ́yẹ kọlọ́dún ẹni kẹta yánà ẹgbà kẹta ṣẹgbà sánà òun lala nabi sallallahu alaihi wasallam ayi wali sa'imi farhatan ene ki yaleji ba e da hola meji mo yadu mu farhatun inda iftarihi ya le da hu kai pa ki abi alo e gba ne eh oluko tuyane o ma jaka do tani ba ya cha na na inu kunu nga madu ẹbọgọ́ ẹmẹ̀hùn igbọgọ́ ẹ̀hùn àmàmígbọgọ́ ẹ̀dọ́ alẹ́mẹ̀hùn ẹ̀hùn yẹ ẹlẹ́gà kẹ́kọ̀ọ́ lálẹ́ olùkóòtù yẹ alẹ́mẹ̀ wọn ẹgbọ̀rọ̀ ká wẹ́lẹ̀ níbi kẹ́kọ̀ọ́ lọ́gẹ́lẹ́ ẹ̀dá awúdẹ́gbà anẹ́yọ̀yọ̀ pẹ̀ka mo ti gí ní ẹgbọ̀rọ̀ ká wíkẹ̀rẹ̀ máa ṣe bùrọ̀ iná kẹgbà anẹ́kẹ́kọ̀ọ́ má má lu bì ẹgbà e máa ya arú lélẹ̀ wọ́n la máa dún yìí kí ẹ̀mẹ́ kókó ya nẹ̀ yẹ̀ tán pàkó ya nẹ̀ ẹ̀lẹ́ e kó anẹ̀ kẹ́lẹ́ ti yé òkẹ́dà bíá màmúrò kó kó anẹ̀ torí màá ẹ̀hún yẹmẹ̀ ọ̀rọ̀ ká alùkàjá alálẹ̀ bá kama jẹun ní ọgbẹ̀nẹ̀lẹ́ àmútegi ní àmọ́ṣàkà nẹ́un náà jẹba ibi ẹgbà tánùhù ń àmà tó dẹ́gbà tánùhù agogo alálẹ̀ máa jẹ ẹ̀gbọ́ alálẹ̀ máa jẹ ebred máa jẹ ọjọ́júná máa jẹ yọyọkẹjọ máa jẹ abúyẹun parukájọ ń àmà kàmà yẹ aláàkáàkì lọ rẹ̀ àmà alẹ́ yìí ya ìmáàkì yẹ ìgbìmọ̀ dúnmọ́ ọ̀fíṣíàl gẹ̀nu imatu yeŋ ye kuma duŋ ma kpaala ke duŋ ma roka ki gban o yeŋ ala ha o ge ke ana lakulakulu waye ba ido mo roka umanu taki yeŋ o che humo la ona ka el kolo joba tudale yeni ojo kwa ne ngoli aba ajale yango ne da holo mune yeni wala qaluku fa misai ma fi bin allah mirih misk o ko ke adu ko alo ne ke ajale yiba o ko eleba

ẹ̀má jẹun ní gbogbo àgbẹ̀kí ẹ̀kú kẹ̀ má kọ̀lá ní gbogbo ẹgbà bá lu ẹ̀kí nìka ẹnẹ kì á ṣọ̀gá ìlú kókùn ṣá ní halu ṣẹ́nkẹ́ ọ̀nà kí ní ṣọ̀gá abáyọ̀ yìí òye ń wọ̀nyẹ jẹun yẹn alùkẹ́lì jẹ́ gbogbo kẹ́lì tọ ni òun á lẹ́tùtù yìí ẹ́ agwụgwụ yi enye alụgwu egwe pịọ e enye alụgwu enwere mmanya enyi ya edị ya alọka ekwe kwuru beda na na-ele oyi anyị dị adịle ya ya achọ ekpọ yi anyị mịa kọla abaghị oyi dan akpụ ka akọla alụ alụ ya eh so ẹ̀tẹ̀ta kàlẹ́bí sọ́lá sọ́lá báyìí ni ìṣẹ̀lá bá ń ji. ní ẹ̀nálẹ́jì alụ lọ́kùnrin alụ. ẹ̀dìyàn lọ́kùnrin alùtòrókẹ́ni kí mẹ́ẹ̀ka alù ẹlẹ́kókó kálù ẹ̀kí wẹ́lù yàn múnẹ̀ tó dáńdé mọ́sálásílá mẹ́nu wẹ́ dáyà mọ́sálásí turu alù ẹgbẹ̀ gbá torókẹ́ wẹ́lù yàn múnẹ̀ yẹ́ni wẹ́ agọ́ka alùbásá albasi ẹgbà òtánu yẹ́ni wẹ́ alùbásá lọ àbẹ́ akíní nwe alụ echi pịa anya dagwa masị ka kọọ ya afụ yogo ee so alụka aka alị ji erụ alị chọgana ele ngede nịkwa enwụka nebi min taki ka ichugi ji nka min taka kọla ambatat sab'a sanabil enge hokka iyatoji mebine fi kulli sumbulatin mi'atu habba etojidu ino inoma idilimunu e inoma idiliokuka wallahu yudha'ifu liman yasha allahu abu tongene kiroju wallahu wasi'un alim allahu jannabe ihumaun ijannabe harzikin ijannabe hukun alim ya won jannima na'am الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يصلحون ثم لا يصلحون ما أنفقوا منهم ولا أدل لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يبقى ما دايا كاكيل يقول يوا مثل الذين ينفقون النبي صلى الله عليه وسلم جنا رواكي ina amma ma ya kire duro gwa gini abuku ma ya borada ma to gogo o enyo ketekete yin ojo na àwọn àníbi sọlá sọlá máa ń hìn rọ́bì zid umẹ̀tì ọjọ́ bùtọ́ ńlá màá lóma ní tààlẹ̀ nìta ọjọ́ àwọn máa ọmọ nàdúrà ọgbọ́ àkíní máa ń dẹ́lẹ̀ èdè yòókù rẹ̀ lọ́ àfọ́rọ̀dà àtàrà ẹ̀ nà ẹni rọ́bì zid umẹ̀tì ọjọ́ bùtọ́ ńlá màá lóma ní tààlẹ̀ nìta yana abụ kuma ajedo kuma chukọrọ ọjọ ba ọlada ka ọjọ anya dumuma ịba ọlada eki ma nọ mẹ men onene ka mọ mekichi ka onene ka mọ mekichi ni amela kuni ka mọ mekichi ni ma wọn sọjọ gẹni ẹni bí wọn mọ mẹ kúrọ mẹla tẹkadẹgẹ tẹkadẹ anibi bọ ilẹ̀ mdùn àkínú ọgá àlejì ká ajì gidẹ́ yìí kúrọ mẹkọ ọjọ adùnmú ayé ìyàwó náà bùtọ bùtọ bùtọ bùtọ kàwá kàtúnẹ má ní kí agbálùkà ọrọ mẹlẹgẹ ní tí dé ọjọ kìí tá agbálùkà nù kìí alèdínà yóò fi kúnà àmúhálẹ̀hùn àbókù máa pọ̀kọ́ máa díẹ̀ fi sẹ̀bílìlá ojú ọ̀nà ọjọ́ tó máa láyé tó bí ó na máa ń fọ̀kù mẹ́nà takú bí kò máa ṣe lè gẹ̀dẹ́ máa di tàlẹ̀bọ́n wọ̀là ádà máa di nàlẹ̀bọ́n ìmá lè lo wémi ní mẹ́tàláṣí gẹ̀dẹ́ máa kíkọ́ mẹ́ ọ̀nà pakó tí ìdò tagbámù tọ̀ tí pakó ṣáká tàmpìlífà gẹ̀dẹ́ hùn ti ìnẹ̀rẹ́tọ̀ omi kùdùn ṣe ń máa omile yin ni won mi amoda ka dun ma kuma kuma gba masalaci ma kama ma gba ni to ali ali o ne ile re o ne gbegbe kicha okoro kise ni won yo ma ma du tukoro ngojo one kita gbodu ne dilika to po walo mo jeun kuma je ra ku mi kuma ne ojo wala adha ma binani lahum ajruhum inda rabbihim urome ma dubo jo duma kuma nya kerebo wala khawfun alaihim uqudo ma yolo yo fanani e wala hum yahzanun ma nya cherudu ujo du kuma tolo jo ilai e ba kuma ni قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم قول معروف ukola omemelekune ka ịnwa ba na echi ilemda nyotumi ya ikide echi ogele hu ke chalu ke kangune ba khairun min sadaqatin ile unwo to gbani sadaka kune du yatba'uha adha sadaka le imam de sadaka ki na alibo wallahu ghaniyun alim allah allah ti ghaniyun ishi halim ya ce ne ke aje do gaga gaga gaga ujen du kama dun ace sallallahu alaihi wa sallama amu ne wala meta ka ifi hadisi muslim ẹni àmúnà ọlá mẹ́ta kàdọ́mọ ọjọ́ akọ̀lá tó mọ ọjọ́ nànú sẹ̀lẹ̀sẹ̀tún láyúkẹ̀lẹ́mùhùmùláhù yóò malkiyama wàlá yóò zuru iléhìm wàlá yóò zakihim wàlẹ́hùn àdábùn alim almannanu bi ma aatọ́ walmusbil izarahu walmunfiku sil'atuhu bil hajjin kadi ẹni abu mẹ́talẹ́ aláwọ̀ akọ̀lá tó mọ ọjọ́ nàní aláwọ̀ adéjé jùmọ̀ mi nkùmá ní azaba ya wado yo na dide ma almannanu bima aqa ene ki akicha ura ki nga mune olulu ntogo kuno blede oyomo na bi muno blede ade yutokon ohun muda nyaja ojo aje ngaja nyongu ya di sa ku aja ya aja le yo me maka ola ura ya aja le yo me maka okonra ya aja le no nenyi abake munyi kidai gulo ọ na ká mọ̀má amẹ́rẹ àmì yóò ti lè wúnyí mi lọ pé mo lè kúnyí lára nì àgbà ńdà ya wẹ́ akọ́hún yà lọ́kọ́ láwọn akọ́hún ẹ omi ìmúdà kí akọ́ mi tọ̀ nítorí akọ́ ẹwúlọ fẹ̀ ẹ̀ tó dúró ìgbòkè amúdọ̀ láwọn akọ́hún ẹ̀dẹ̀ múnẹ̀ ká àmọ́ mi ma tí ní adábàá yẹ òkè àkíhì òun ẹnẹ ẹ̀ tó ká ya fún yí dágbò jí àì condition ni mo ma torí wẹ fún ní ké dárú kò ń yàgbọ́ yáyá nọkọ gbogbo múnẹ̀ kí a múdò ń yí múdà múdò ẹ̀ ní bẹ̀ká wa à ní kí wọ́n jà fàánù pẹ́ mi ọ̀la ayé dúró mẹ́jọ mẹ́ka pápá kúchaka ẹ̀ ní ọkọ̀ wọn ẹni ìyá oyún kìdá ẹ̀kọ́ ìyá tó ẹ̀ bàákà ọ̀la ayé àgbàdé màmí ọkọ̀ wọn ayé àná ẹ̀ kéèjì

ẹni ha yìí ní wọn gẹ́gẹ́ dáwù ẹmúdà mú dẹ̀yìn òyìn ìwọ̀n èyí kò ń dẹ̀ yí ìwé nǹkọ́ èyí kò ń dẹ̀ ọkí nǹkọ́ ẹmúdà gbélé wàá ṣayẹra agba àgbà ẹnìkẹ́ni ojú nù ẹnìkẹ́ni olùgbòǹgbò gbọ́ àkí ẹ̀yìn ti ńlá mọ́lá akíkàdé gbogbo ọ̀nà

kọlẹ́jì gbogbo yín àgbẹ̀gbọ́ àmàdúmà mẹ́lẹ́ ní kùmà jùlọ yìí gbogbo máa mẹ́ta mẹ́lẹ́ ní le jùlọ máa kú yín yìí ó yí lé oyin lẹ́ tí òhò ìṣẹ́jú àmàkútà yìí wọn á lè yìí ụmụ yí lé oyin lẹ́ ẹ̀dùn ní ìmọ̀ kí á wù ya rùn wọn á kọ́ wíkẹ́dọ̀ wọn á wà má ní la abeki nenge kude yewu mami gada mami gada da gomo gada wal bona guma na ro ko juna ne bila de yewu ikunyi da ko ta ko tele lu de mu ikoda go ya ne o ya na pa ene rudon. don ikoda ge vile je ne ene ki mo je ki anya guma abu anya wu

deji jumo mi guma ni guma yi gwefe ni hada zaba huma akisha wal musbilu izarahu yeni ma yene ki anne walu yuba yene ki ataja kaun no kina qur'ani ya ta fe no kina qur'ani al musbilu izarahu ni sallallahu alaihi wasallam na egbeun etono kile yo oyo oyo ino mon ya le kade imda tono kile tunyi heda kile heda ya kepio ya ketu ya kiwa anibi ni edihene ojo ma ya dum kun ojo na wal munfitu fil ati bil half a na ma yene ki atenga yangu le le ki chebo le mi ha ma me ngun kola ebo ya agọ wallahi tala al e ka megwo lo e lo nge akito wallahi wali ta muka ma de ko wai ba eh egwelu yi yo ngala o yi gwe mda na nwe ko akwe de gwelu ade wallahi tallahi daga go eto alge kan lo na ga ga boli wala yi lai ju to we we we mdu ake kun akoko nwe egi de ati ga kini 25 na bodu yata e 3 mu mda tan we lai o yi gwe cha na nwe ye tan we la 3 yi

ebo limi ne duba mun ne juma ya haja inyo don kan bi kama ina Abu Darda radiyallahu ta'ala ne ni annabi nu ga wani kola ba lakini la yadkhulul jannata aqul o ma duki ata zura tan kwaye mu da batar jenan o ma ki ata zura tan kwaye ki ado nga tan ju uta tan kin o ta kam ne ki eh atire ka wole e ká mẹ́kẹ́ náà wọ́n nẹ̀lẹ́ àmẹ́ná wọ́n nẹ̀lẹ́ ọ̀hún kàdíjà táwọn ma wọ́n ni bàbá wọn yá mẹ́ná wọ́n nẹ̀lẹ́ amọ́tọ́kùn ma jẹ́ agbọ́ ṣàkátù òjì lágẹ́lẹ́ ma lè pa màtàmà ọ̀rọ̀ àmàtàmà ní kọ̀lá ọmọ fún arúgbẹ́ nù ma kà ó mọ́ ma dùn ìhàlẹ̀ jù yìí tó ma gbẹ̀ òjì ma táwọn á bù ní kọ̀lá ọbẹ̀ kọ̀ ákàrí òun nù òjì ma ọlọ́la pé kàgẹ́dẹ́ tí kún kẹ́ máa odùn ẹ̀lẹ̀ ẹgbẹ́ abẹ́lá wọn jàtà ń wùjí ẹ tọmọmídé yìí náà bẹ̀ tọmọmídé yìí tùdáàlà níbi sọ́lá ìsẹ́lẹ̀mẹ́ náà máa dúkì àtàdúrátà kì àtàdúré yìí amọ́tọ̀ bí gbẹ̀lẹ́kà mi yìí màmá kún máa lu yọ́la tàbálẹ̀ yìí máa ká mi yìí máa lu yọ́la máa bó máa tukọ́ lókòlò máa gbogbo máa gbánẹ̀ ní máa gùkùn máa yọ yẹn fíìmù àtẹ́tì máa bì máa yàgò fíìmù máa ẹni ilé ẹ na ah, seven iron ẹ̀dẹ̀ ẹnìgẹ̀ẹ́dẹ̀ seven bone ẹ̀dẹ̀ ẹni ẹ̀jẹ̀ nọ̀bẹ̀ ẹ̀dẹ̀ ó dọ́ àmà ti fíìmù pàkó ṣaká máa ẹ̀ àti àmì ohun tó kẹ́mdà ó ti jìnì ọgbẹ́ ìwọ̀n kí nù máa ó ti jìnì tó dẹ́hùn ọgí ìwé alfred ma gbígbẹ̀ lẹ́yìn ohun ìyá wọn náà mìtíjì nìyí máa yìí ní abáyọ̀ ẹ̀ àyẹ ìṣẹ́gbígbẹ̀ lẹ́tẹ́nẹ́gẹ̀ á náà tíjì nìyí ìṣẹ́gbígbẹ̀ lẹ́tẹ́nẹ́gẹ̀ á níyí ojú kókó lè tákàwọn tó gbígbẹ̀lẹ́ máa di máa rẹ̀ tẹ́ rẹ̀ olólóhun tẹ́ ní dúkìá ọ̀nẹ́kẹ̀lẹ́ màkìtì ìjọkọ òun ọyíyẹ kí ẹ̀nẹ́dúṣ ihe anyị domi ụlọ a imenwụrụ ugwu na eche mdụ ihe ịhajụ egechi ihe ịhajụ adọkọ edomi nwụnụ iju adọkọ edomi nwụnụ ihe anyị ege ụlọ a spageti ụlọ a na-eji ọkọ ma gị na-edokọ nwụ adụ eyi nwụ adụ 150 nwụ a onwe gị akụ yabacha nwụ ji jere nwechegị oge le nga amanye do yi so le joge ka we we wa bu wa wa do ro kwa ne ka ke sia ngani gidi o ngadi holo ni inna lillahi wa inna ilaihi raji'un ihi ne ke hin on gon ne ke don ide ya kama mere ya ko kuma na ba yo mo ko ke ite to na ke to ukpoki igwe ka ife gị egbukpoki afe ụmụada ụmụada mmiri egide echokoro ihe ọmọọgbom ọmọọgbom tagi agwụkwom todi ihe ọmọ gbakọ ọmọ onye leba ihe nha abịbụ ngweda ihe nha bụ ọgwụkwọ yi ami ihe bụ akọ ma ga nke ichi onwe na adọta gị n'abọdọrọ ihe ewe onwe adọkị ọmadị gbugbu gị onwe agwa enweleki onwe agbamangwu kwoyi ọma ụdachi ọma ụdịke gị fim ọmala tinye ọkọ ele balụ ihe anyị aka kpere oge maa aje nwe na-ekele gị kọ ọka ya ọya ya kpụrụ ka ji alị ka anyị na-emụda agwụ ene gị bụkọrọ ọjọ ka ya amma la boke je na la singa mechi amma he de neka te neka ni amma amma ngi neka te neka yini o neka aboto neka yini le ene ko on go gi agu ya li fe ma ngi yun tuwele tuwele ni omo e, e agbon oluka nwa agwa je yi oluka oluka nwa agwa je yi ene koko bona koko de yuru koko je ki ka o egba na ipagun wege oyi emerubanwụ nke agba onwe maka ọlịla abịa oyi abalị kwuwe ka ọka ụka nnara ọkụ ewe get out ewe onwe ga get oh, in ọkọ nnarụ ewe nnarụ m ọkọ kị na gị afedu ele keji ọjọ ya ni onwe imdugbo ofedu omenọ eneke na meji ọjọ onwe mene onwe mọ nekela fima

inoke neochela inoke neomiola ikpo igwego ene ka adọmọ wee acha ka ke chedu mgbokwukwu oyo mọ ya jongede jukwukọrọ ha onwe dị ọlụgwọ na anya bụghị tala ala ino dị ọla gwọrọ anyị ma ọla anyị na-eke achụgwọrọ anyị na-ele ma afedo onwe iyi ma achụgwọrọ anyị nwọkọ ihe abụ bakoko imdo ko ke macha karu be ko kelenga ne gemu imdo ka cha karu ba ke achi kulu au bre ko lagi bre na zuru do ro ka ne ba e wa duke bu me mu ye ai ma na lo mele no ko ngi yue e ma na lo mele no ko ngi yue to da le bobule en ngi yu etini ko ko ki ngi yue etini ka te ki fedo e etini ki e ki fedo e ogbodun pa ko cha ka iku ba le mele ke chi anabi sallallahu alaihi wasallam akpɔli wòle gaka ɛni ɛnɛ kɛ ati tadoro ata kɛ atadoro iye ɛnyɛ aligɛna ɔgɛlɛ yin dɛmu n'obele kɛ atadoro kɔnwi ɛnyɛ aligɛna manan ɛnɛ kɛ akisha ɛnyɛ aligɛna mudumin hamuru ɛnɛ kɛ aŋmɔtɛ ɛnyɛ aligɛna ɛwɔ dukuma adɔ ɔtɛ ɔtɛ obulukutu ɔtɛ ɔtɛ ɔtɛ goda ɔtɛ ɔtɛ guinness ɔtɛ tiritiri ɔtɛ star ɔtɛ ruyɛyɛ ɔtɛ gogoro ɔtɛ igbo. ọgbọ́dún pàkújáká máa kọ́ tẹ́ ọtẹ́ màdọ́ kí ẹ̀hún dúkìá dá kìlò ọtẹ́ màdọ́ àbẹ̀ ká máa ké tí a ṣe kù màdọ́ àkí àgbẹ̀dọ̀ yìí kẹ́míkalẹ̀ bí ẹlẹ́rìn ṣe yìí ẹ̀hùn tí kù a náà lè gbẹ́dọ̀ ẹ̀dùn kẹ́ náà nga makechi ụmụ masị ma ọ gwụrụ nwa makechi ụmụadọ sukwu daị kemikal ebiene onyiche ihe ụmụakwụ ma banye dị ọrịa echi orijinal kemikal ele ihe ka ma ji adọ ojugbo kekele taka ma akịtọta ụmụadọ mitọ ihe ụmụakwụ ma yọte dị ọrịa echi ma akịtọta dị ọrịa e, etiki e, drọp meji eta ekịtọ meta torukwe hana oye keta olụta sisi jenara kenya dị otu nyadu tu umedwe oye keta turuke umedwe mude dudu e to ki magini e, e na peke moba tojo na kika nwen oloyo na ngemu kwa lai amakuma amakuma neiba machi chen kama baba ma o magwe chen ma bu ma adanyo tan ma da so o ŋa ŋmɔ ami kɛmika lɛ e. e, e, ma ko yɔ ŋwa ŋa ŋmɔ yi kɔla ŋa kpa yi ɔbɛlɛ lɛ ŋa igbo dɛ igbo tse ŋa ebie ne gbitigbiti yi igbo tsɔkɔto ne adori da yi ɔkɔtɔɛ ohun ya adori da yi atsari da bɔ himu ari da ma ibe bɔ tsi mu dza ali ma ma tsaka yɔ igbo tsari da ma yi ko

sene duki ma ya ko yo kwa ne domon ene duki ma ya ke ko yo domon e, ene ki ma je ki kedara o jonu e, o jonu dum ko ne ni law ta'ala ni qawlun ma'rufun wa maghfira u ko le fe yulu ko lo meleke ka ma yo le du ba khairun yeleme min sadaqatin tisadaka yatba'uha adha kin ali boli wallahu ghaniyun allah tunu sharana ngi halim ya ngo baba nyedo ya ayuha alladhina amanu amakum bi imani la tubtilu sadaqatikum ya ayuha alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu kalladhi yunfiqu malahu ri'a الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كتبوا والله لا يهدي القوم الكافرين to wallahu tabaraka wa ta'ala ya ayyuhal ladhina amanu amakum bi imani kojo la tubtilu sadaqatikum mekina di sadaka me pajege no bil manni pai ishaika wal adha inaibu eneke gudu oma pre primary nursery gbogbo ati tertiary institution e degree ti kọlọ gida ka ke kọlọ lada ewu ji gbiti gbiti ngici ewu duniya ụlọ ahụme nke anụ duniya leneti na ọjọọ na ta ya tọrọ ka ọjọọ ka iti enya itaka yẹnwó ìmáàlè lógún èmi ní ìbẹ̀tẹ̀lẹ́ máa ń àti ẹ̀sùn kò ẹ̀sùn tálálẹ̀ ẹ̀mánike wúṣe ẹ̀lú kọlọ́kùnrin dọ́dọ́ náwà náwà tálẹ̀ kọ́lọ̀ ń kó dàrú ìyàwó tàbálì torí ọ̀ládáyí ìṣẹ̀wó òjì lábẹ́nà kó lé ilé kìgbádága nẹ̀ mọ̀málùkù ojí nà tẹ́ni tàkí mamẹ́jì ní dákàdóhé mamóhé òrùlọ́pọ̀tẹ́ abdukoli gbọ́ga ní kallabi yun fi kùmá lẹ́hórí àán náà sí ọgbẹ́ni lẹ́yìn dé abúkẹ̀lẹ̀ ńgbòǹgbò sí àyíká kẹ́dọ̀ hólú akọ̀là múnubulẹ̀ ẹnkù màtí múnubulẹ̀ màtí ni kẹ́dọ̀ hólú tẹ́ nkúnubulẹ̀ ẹ̀dọ̀ ẹ̀má yé jẹ̀dọ̀ ni kì yé yọnu sídé pàǹkù ni na ka ma mọ́ lè ma ẹba àmájà ká ẹrẹ jọ gẹ́lẹ́ àmá ya mọ́ ọlá ma yóò e. ẹ̀kẹ́ eh, e understand ihun òun àti understand ẹ̀lẹ́ e mẹ́ understand ọlá mẹ́ alẹ́jùkù mẹ́kẹ́ yìí jìrọ́ lámẹ́ ẹgbàdúkù mẹ́wọ́n mẹ́rọ́ me mẹ́wọ́n yá wọ́n chá ní wọ́n establish understand ní òmìnir tọ́ e mọ́ ọlá mẹ́ mẹ́wọ́n yá jíndà ní wọ́n mọ́ ọlá mẹ́ alẹ́jì ìbókù mẹ́jọ́ dàmá eji baba nwụrụ ala weghachi oji eghede ọma nwụ ala ka na eyi ihe nwere ala weghachi oji eghede na ele ụnwọ ịnwọ kuma akụwekwu na alụlụ gị anwụ ọba ya nwe ihe anyị biti biti nje ema na akwụle n'ebe edugwenye na gị anwụ ka na ọkọ weketa ọkọ eche anwụ biti biti amakwụkwọ yele ọla echọrọ ya eju aŋeju a aŋeju ŋu ɛŋu do ke yewu ɔyɔ kuma tsa yi ɖe ya ŋu nya ayɔ yi kam kuma ɔ amu ne le kpafi ma ɔna re kemolo do alo kɛse ne ŋu wɔ yi anɛ adzɛsu bi ya gbu ŋɔ onugunugun ya onobile tagi ya mito ci du tagi ya ta tagi mudu ya kai ako yele to balu ya eh, mi sanata ni kai am algem em da le gamu do ko nga ba eh, ni kira be tege ya nya cha ni understand ko e eh ya ya mo ya mo e ko malu iya chungu onwa ni ha ile wa ya mo e ko malu ajuma nse enegi anwe ome muku bi anwe ehe o ka ụka do mo kito mi to yola amo to gbe pe gbele ku majala le ama mi re ko ku majala le ije nga yeku mo la kaka gide nu wallahi ogwu ama do gu bo ma do go ga ebe ama mo lo go gide kaka na ti no eh kuma akinihi amirami ya ya titoro ẹgbẹ̀ ọjọ́ ma kú wẹ́à nùgbù wẹ́à nùgbù ẹ̀wọ̀n kú kú jí ogun dẹ́ amúnẹ̀ má lẹ́dọ́kù omi mo ne jali ki namere a meji jokolo digi ni kana ati to mi yate hmm ona kela na ko ne kele ji no ya meji ya na ati to mi yate àmọ́ lọ gílé tó la sẹ́kìrìtì rẹ̀ ẹ̀hùn dúkì jẹ́ kẹjì bí inú kẹ̀yà alú tí kẹwọ́ dẹnu gẹ́nà lẹ́dọ̀ ẹ̀ọ̀rá yọ ẹ̀ ẹ̀ẹ́nẹ́lẹ́tù kàtà ẹ̀ọ́pa gbígbé lẹ́ọ́pa tó dùn níyà anigo àjùmọ̀ ọ̀gẹ́ni lẹ́jọ́ tí ó jẹun kámẹ́rẹ́ àwọn ẹni ẹrù jẹun màmá yànú àmàmẹ́rẹ́ ẹ̀bọ̀ kò máa kúkọ àta ọ̀dọ̀dà ìjà màmá má ti tóbi inú fóòmù dá tọ́dọ́dá èyí láyé àti fóòmù pípẹ̀lẹ̀ lẹ́hẹ̀m wẹ́wẹ́ kì í ní àmọ́tẹ́yà ti tóbi oyé o àjẹ́ àkọ́ ẹ̀dígbó tó àjọmọ́ ọgẹ́ ni ọyẹ́ yẹ káálé ní mànà àbódúkù mà nàjọmọ́ ọgẹ́ ni ọyẹ́ tó máa jọmọ́ alẹ́gbà fún àtẹ́ wọ́n ẹ̀dúkẹ̀ nàjọmọ́ àgìdẹ́ yẹ bá náà àdìbáyìsì ẹ̀ kẹ́nyà kẹrẹ̀ bá mi máa lè mi kù máa ti rúkúyà àmì máa lè mi kù máa dọ́ nínú ojú kù

abeke doro da bu kati tomi ome e tomi ori to nyola e sirikichi e dodo nga ya de yoru kwa nage ajuma mi ti e ona te ngide edo eche kwa bi ona elejo akini e, e tomi o nga to da e take da siki e tomi o to take ya da si e ko mu mi o take ya da si tale tale ine tomi o e bene pe ke won take da kwa le po ajuma mi ti me ti ba mi ti sa do harufi agire ba

tọwọ́ kẹ tí ó nóbi lẹ́yìn uwe ọgọ́nẹ́kọ́kọ́ àwọn kẹ́nẹ́kẹ́ ọ̀nàstáàni kóhùn yìí tọwọ́ yà tí ni wọ́n ti tọwọ́ kẹ tí ó nẹ́kẹ́lẹ́ ẹ̀ ọ̀nàstáàni kóhùn ẹ̀hùn dúkìá jẹ́rì ẹ̀yìn ya ẹ̀ àdúkìtà ń bọ̀bọ̀lọ́bọ̀ kẹ́dágò ẹjì lónìí kó wá tó rí ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbàlára kàkọ́ bọ̀bọ̀lọ́bọ̀ mẹ́bà mẹ́mẹ́rin àti bọ̀bọ̀lọ́bọ̀ mẹ́ ó yílẹ̀ àmọ́ bọ̀bọ̀lọ́bọ̀ ụmụ machi anyị ka abụ manyị na ogenele ebe ọkọchi na-ebi na bi matini so understanding gị chi ọkọ gị mọwọ ya ọya gị mọwọ ọkọ by the time ka ụra kechi nwụnụ ụra dụ kechi mkpakwụcha ka ke nwechi na nwodu kicha m machichi ogbegbu echi gị nwaanyị aka ya ugwu mi ihe ka ga-egwu ya m nwaanyị aka ya na adụ adụ agụ ẹnọ ma yẹ kí neke gbùdú abẹ́dàgbé fi kẹ́tsọ̀ ká màmá ẹ fáwọn mẹ́rin ló ma yẹ kàtó fi ọkọ ká màmá ẹ taki tsagidẹ yẹ tsini kaŋɔ ya yẹ tsini bọ́ọ̀nà alùpùpù ma nù nínú alùpùpù tsẹ́ ní ibi alùpùpù tsẹ́ náà gbóhó kẹ́ bọ́ọ̀nà ká gẹ̀tìyà iyàn okolobo kadi ni ma dẹ náà lọ́gọ́ yẹ wẹ́yọ̀ yọ̀ gbòdú kadi ni ma dọ́ ẹ̀ gabọ́ ni kẹrẹ́ dàgbà kìtsà ŋọ́ yà ń ọ̀ yà ń dàgbà kìtsà ŋọ́ deke gbugbogbo ọya bụgbogbo ọya ugwe kwachakpakpo onwerugwonugwo na-abụgwọ ya egwu ekpina ọya na-abụ onwe egwu na. iyi bọ ya yụ ọya mohe jido ọya ahụ ya leta ohewu ma ọgara ka nwere tele oji na mkpabe ya ga kele onwe ya leta ebe a ọla ịṅụ mụ ma a daghị ọrụ. bango ngor mai edu kuma bu pa kuchaka te ki banya ko jom ogo pa yele yele mamruba ile gudu yeki bo bokon to bo ati to mi onyate yele mamruba ile gudu o ki muda du ngohe ima ko do yele ma jane gara mi ne edu bu anya ko ojo e ojo akọ ojo mana balu gbogbo gidago ọbọ àti tọnyàtẹ kúnà kò hí yọkọ ń bọ átà nípa kúchaka gbogbo èkì ọ̀nà ọkọ̀ ń abalu gbogbo màmílẹ̀dùba yéèkì yé ni àyàkọ ojú duba ń ọgbọ̀gbà yélè màmílẹ̀dùba gbéèkì ẹ̀nà ọkọ̀ ń àti tọnyàtẹ màmílẹ̀dùba alìkìdọ̀ ọ̀hún òhèkì ya yàá lè tó he máyẹ̀ ọjọ́ àkíní máa lọ̀kún ké ìfàtàkùn yínà mẹ́ àbúgálà abàmì àjíjùṣe ní èmẹ̀lẹ̀ ihe. tí ó ń kùnmà ẹ̀kọ́ oyí na ọwọ́ ìkìdùn òhé inú ẹkọ̀ òun báyà kọ́ ojú ọ̀gbọ̀gbà yélẹ̀ àókùn náà le. àbẹ̀kẹ́rẹ̀ àkùnrin màá gbà oyélẹ̀ tẹ́hùn màá gbà oyélẹ̀ ẹ̀bọ̀ ká ṣe ẹ̀bọ̀ talejúun họ́dọ̀ yọrí atsoki kó ta lè dùn ọkọ̀ kíkìsì àwọn ọ̀yà ọ̀yà kíkìsì àwọn ọkọ̀ láàtúbù tèlù tó dẹ́hùn dúkẹ́ alẹ́bísọ́lá sọ́lá báyìí lè jẹun dúkẹ́ dùn ọ̀yà ẹ̀jẹ̀ sẹ́rẹ̀ kàǹtì ọ̀jẹ̀ kọ́ di sẹ́rẹ̀ káyé omi òkè ya pa àkùmà já ń wádùú kò ibà aláwọ̀ akọ́ta ma àkí na kàǹtì ṣe yìí ilẹ̀ mdùn àkíní dè mọ́ ọ̀kẹ́

meja ka wala dan ko dahu ujiun da bana ke un kalli bi yunfiku ma lahu ri'ana ujuye ne ki sisala ka kuma kola dan taki ngonya ki tabina ba ida bana akini ne ki ache un ujiri ya o kamu ne kili uduye ne duki oko un kwa bi abe ki kolon chi kamu ne ki jenyun to enele imola da kolon dahu ini no la eh, yetame yaka oni de doa maka yi forty thousand nge doa you can see it lots of kama je kiti ene ene 200 ene 1000 ene ogene elected yaka de yaka de media ajika gini turuko ngudwa ba tiruka mo ne kije yimu ngudwa but imam da kini ele ngudun kame ayenyu ba olade yume yingina mo inu yenyu ile yi ya ngono lada oyona pé o ti gbẹ́kùn máa jẹ́ yíwọ̀n èyí lẹ́dọ̀ ọ̀làdà kọ́lọ̀ nípa bẹ́nu ṣeun kì múdà múdì tó dùn ìjẹ́ yíwọ̀n ẹ̀kẹ́ ọ̀làdà ẹ̀wọ̀n ọ̀dọ́mọ rẹ̀ ọjọ́ àkíní ọ̀làdà ọ̀dà bẹ́nẹ̀kẹ́nẹ̀kì ṣeun kì máa jẹ́ yíwọ̀n wọ̀lá yóò mínú bí láà kì máa wọ́n di ìmá nìkọ́ ọjọ́ wọ̀lìyẹ́wò mi láàfin kì máa wọ́n di ìmá nìkọ́ ọjọ́ náà ẹ̀wọ̀n àwọn oṣù ju ẹ nílẹ̀ ẹni aléyìí tòrọ ọ̀bùn òkúta fátákà gẹ̀dẹ̀ takú ìkẹtẹ̀ ńọ́kẹ̀ gbàyàn lójíun òkúta tẹ pátákà takí kìí máa bí kẹtẹ̀ lódà lójíun fàásọ́bẹ̀hù wábìlù takí wábìlù kọ́ àbúmá ẹnkù máa dọ̀ wábìlù tí omi àkú yíkẹ̀wọ̀n àtẹ́hùn kì má lè lọ́gbà òun rẹ̀ omi ọgọ́lẹ̀ lọ ojú òkúta apátó òkúta kọ̀ ìkẹtẹ̀ lójíun bá

Allah tabaraka wa ta'ala yinihi wala da okolo bi leba la yakodun ala shay'in ma ngon nu kwayu didimi e ma kasabu uju kolo ma kuma shege ma nu kwayu du uju kolo ma lege kolo ma la chumo ma ni ki gwon le kuma ru ko mo jonan i chumo wallahu la yahdi al-qawm al tabaraka wa ta'ala iya da moja kafiri iya du ma tonan aya ya rọgba igi tọ a nìkì ya alẹ́ ìní nìkì tá nìra mọ́hì ń gbú ìnàrọ̀ yọ́gì tẹ́nìní ojí tẹ́nìní ojí ọmọnúbulẹ́ ọmọnúbulẹ́ kàtàhùn ọkọ̀ tó ń gà ọkọ̀ kẹ́ẹ̀nẹ́ dẹ́ ọmọlóbilẹ̀ yà tí ní ọkọ̀ lẹ́nu àtàkàkì ní ọkẹ́lẹ̀ wọ́n ní ọmọlẹ́kẹ́lẹ́ wẹ́náwá ẹ̀yà jẹ́dúwàí ihun ìyẹ́ wẹ́náwá ẹ̀yà jẹ́dúwàí àmá ẹ̀lẹ́ ijú ànẹ̀kẹ́ ajẹ́ ẹ̀lẹ́kọ́ ọ̀làmọ́sí kí ní ẹ̀dọ́mọ̀ búbùlẹ̀ ẹ̀dọ́mọ̀ ibi àmẹ́lẹ́gbàtẹ̀ tí náà kà má tọ́ tákì á tú akọmọ̀nàbìlẹ̀lẹ́ àjẹ́ni ìmá jẹ́ni kùmọ̀ ààrẹ o ti pọ́ à àwẹ̀rẹ̀ládágù àbẹ̀kàrẹ̀lẹ́dágù ní ẹnẹ̀lú jẹ́jẹ́ màkàrẹ̀lẹ́dágù ní anẹ́bì sallallahu alaihi wasallama awakàtàtà kanáma gini ìnọ̀mẹ́kì ìpáhíwà àlìkàdé ojú ọma ìnọ̀mẹ́kọ̀tọ́ rìtì àlìkàdé ojú ọma ábìtòmìtàtà ku ka ohun ṣọ̀ṣúṣú tí là máa tí nọ̀gẹ̀lẹ̀ lẹ́nu eye àjá kẹ̀yà lẹ wọn máa bá yọ yìí imúdù ẹkùn pẹ̀rẹ̀ máa tí nítorí kí wọ́n dọ̀ ọ́n kọ́lọ̀ torí jẹun kí gi dá ihu dẹ́ ṣẹ́dàgẹ́dẹ́ ṣẹ́dà alúkété ní ṣe yìí ṣẹ́dà alúkété gẹ́dẹ́ òpáhìn wà tókété ní àṣẹ yìí mi ewu mi pa mi dúdú mi ò tẹ́wọ́n bí ohun dàyàn wọ́n ẹni ẹmẹ́rin jíkọ́ mi ohun máa yàn ẹni ọkọ́ kàmì ajá jí à pé mi tẹ́ mi ẹ̀rẹ̀ rẹ̀ háhà ẹ́ lọ́kí kò sí àmì ẹ̀nàzán mẹ́ ẹni ewu àgbègbè ká dájì ní ẹnẹ́kì wa gemigemi ana mẹ́ o e ẹmà kì í ìbìrì yóò gẹ́nẹ́lẹ́ tàkì àmì ọ̀ ìhásíkọlọ ká ìkì kọlá mẹ́rìndínlú ká àmì kọlí lẹ́kùn kọlí kì àná ọyọ́ mẹ́wọ́ lè má ṣàkàgbẹ̀ dán kì wá òun máa dùn dán tó dé mọ́tò kékeré rẹ̀ máa pèsè àwọn akóhùn tẹ́wọ̀n bẹ̀tẹ̀ lé máa ń ọ̀rọ̀ ọkọ̀ yà kì má sojú ìlú yà ṣe ya ọmọ nìkẹ̀lẹ́ yẹ wá yóò ń hàn nù ẹ̀ ẹ̀wọ̀n lé ìṣeré tolókù máa lókù náà gbá lókù náà kóyìn náà bómi bàbá àgbà ẹ̀dọ̀míṣẹ̀ bọ́ alùkẹ́ dómi omi kẹwọ́n títù mi nílẹ̀ kẹmà mi pààlàrà kí múdù kẹ́nẹ̀ẹ́ni ọ̀làkẹ́kà yìí gaskiya ọkùnrin rẹ̀ mi akó ìwọ̀n ọba

omi wọn gbé gbọ́ járe àkọ́dọ̀ gẹ̀lẹ̀ wúdá ló pàmà ní gbogbo yìí ọkọ̀lẹ́ yìí tó dáa lẹ́rù mi yúnú lọ́kẹ̀sì bàbá máa ọ̀lọ́gẹ́ náà ẹjá màkà kèdè we m nọmba edu nwe gbado ga-eji nwa akọ lụta e kwa egeda gị agị e? ee a ya ahụcha anya ọma lee ahụ dị ụkọtụ ije anyị eyi biski gọmụnụ obele eche enwe nwunye ru mọla anyị iyi biski uche gị agba aladi meji ọgbọ́dọ̀ ìbò ìdúkù máa wà ẹ̀ẹ́díẹ́nà ìdíẹ́nà ìdọ́là máa ń rìn ní ẹ̀ka nìyí ẹni kì nẹ̀yìn ọlá gbẹ̀kẹ́ mú dùwá kún kú ẹ̀ka àwọn ọlọ́ àbálẹ̀ ká gbàládì méjì ẹ̀dọ́rú ètò ọ̀gá ẹ̀nà ẹ̀kẹ́ ọgbọ́dún máa kẹjú máa kàdẹ́ ìdẹ́pẹ́ máa ṣe ní kíbi àbúta àbúkú rẹ̀ ẹ bàbá àjẹ́ káyítákùn náà kó ẹ̀kẹ́ rẹ̀ mọ́kàmúdà ọmọ abẹ́ máa kí ni náà ṣe skúlù ta kọ́ náà ẹ̀tọ́ ẹjọ́ kí a kẹntọ́ na náà gbẹ̀jẹ́ kí yóò jẹ̀ yà nì ọmọ ayé àlè á ọmọ ẹ̀nẹ̀wọ̀ ẹ̀tí gbogbo wọn ẹ̀tí wọ́n ẹ̀jẹ̀ wọn múnú akọ àlàyé ẹ̀ tọ́tọ́tọ́tọ́ dọ́ ẹ̀ àtàwọn dọ́ ẹ̀ odókòló ń dọ́ ẹ̀ ẹ̀tọ́ o ọmọ

maya koloka iya mo ase ti ni pataka ka du tinyo e da un jali ngoli ali ikuri da ngo den kuru fe ku yo ati akole e, omo ye mu nge ti on ka ele go because nge because nge e, di loko ya because e, amunukun ka meje mi kere so ame ale ele ola dukia because de hun so de hun kiru nge akini ule won ko wa o kó ẹ̀kẹ́ mọ́ ọmọ ẹdùnmù lẹ̀lẹ́mùn ẹ̀lẹ́ àwọn àkítọ̀ ń rọ ẹgbọ́ tátàkà bàbá ń kẹ́ wa ìdẹ́hùn kúrú ìdàbí wọ́n dẹ́hùn kúrú akẹ́ àkítọ̀ hey alhamdulillah dáàmà ìdí kàmá sí dájú kó yẹ́lẹ̀ rẹ̀ alhamdulillah ẹgbàkẹ́ adẹ́lò mọ́ ákè ojú àhẹ̀kì náà wù kọ́ àti tìkì dọ́ọ̀mù yìí ìbò elú náà ẹ̀yà dọ̀mẹ́ ẹnọkọ́ mẹ́ kàní àgbọ̀ntẹ́ okòkò kó kàmìṣe yà ń mọ́tẹ́ àtìyàn olókòyà arábẹ́gìdì olókòyà màmúhéhùn wee abisiki na emomeri anọkọ emomeri gbajime ọmọ n'obìnrin ẹ̀hún ẹ̀ ànẹ́ ni wẹ́ẹ̀ jẹ́ gẹ́lẹ́gẹ́ ànẹ́ àmẹ́wọn gẹ́nẹ́lẹ́ factors ọgẹ́nẹ́lẹ́ kìjọ mọ́ ibà ìṣẹ̀ nánà ńà níbi sọlá sọlá màkì ni tòdó àbánilẹ́ máa píṣà ọ̀rà kọ́ ọmọ n'obìnrin takùmá dúnọkọ. àmọ́ by the time kọ́ ọmọ n'obìnrin kìnyà ọkọ ẹ̀bí ẹ̀ iche egide dan iya mudo yi shawara ki mudo yi understanding definitely no bele ya gera bunyi den tumem da ki e nge ne tila ya ke ko ene o mo ne kala we na wa imu ju dua me mugba imu gba dua me mugba ime ju dua me mugba pe ha ime temi e won kenele di en ki jaga mo to bara ki ayo wa ala ki de wa alaikum salam alaikum salam wa rahmatullahi wa barakatuh ilé ìlẹ̀ orílẹ̀ àwọn òṣèlú lẹ́yìn